tá a bá ń sọ nípa ọ̀kan gbòógì nínú àwọn olórin mùsùlùmí tí wọ́n ti ríwé ọ̀làjà nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò tí wọ́n ti wọkọ̀ dé Èjìbútẹ́ eré nídìí à ń kọrin jẹun ọ̀kan ni Alhaja Amujidatu ọmọlà Bákíáyà Adésínà ẹni tí gbogbo ayé túmọ̀ sí Wàbíláì Taofíìkì àsìgbónàlá lóòótọ́ ni obìnrin ṣe dáadáa nídìí iṣẹ́ orin o bẹ́ẹ̀ lòun náà ti rí nọ́mbà tó dára mú láàrin àwọn akẹgbẹ́ ẹ̀ tí wọ́n jọ ń kọrin tàbáníkàkà ní méní méjì nínú àwọn olórin mùsùlùmí tó wà lókè téńté obìnrin Yaya Adésínà ìtìbá tẹlifíṣàn àlọ́ fáwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ o pàápàá nípa ìgbésí ayé ẹ̀ báwo ló ṣe bẹ̀rẹ̀ gan ọkọ ẹ̀ àárọ̀ ọjọ́ Mumini Damilọ́lá ẹ̀sìn ògbàmíláyè bàbá àbèjì báwo gan iná ṣe pàdé kí ni ó da ìrìn àjò ọ̀hún rù kí sì ni èrè kí ni májì ó gbọ́ tó wà nínú àjọṣepọ̀ wọn ǹjẹ́ tí ẹ mọ̀ pé òṣèré tíátà lóbìnrin yìí pẹ̀lú àwọn ọ̀pọ̀ ẹ̀mí ayéọ̀la Saheed Balogun Bísí ọmọ lògbàlògbà lọ́dọ̀ àwọn ògògbó ní ọdún fáà kó tó yà bàrà sídìí à ń kọrin jẹun tá a bá wá ń kọrin ṣé orin yìí nìkan tó ní í jẹ tí èèyàn yóò kọ́lé tí yóò kànṣẹ́ gìrì wò tí yóò máa fò kiri bí ẹyẹ òní London ọ̀la Dubai ọ̀túnla amẹ́ríkà irúfẹ́ ayé gbẹdẹmukẹ tí mújìdá tùwábì láì tàwáfíkì ń lò lọ́wọ́ ọ̀rọ̀ rèé o láti ẹnu gbajúgbajà olórin yìí níbi tó ti la bàtúlà mọ́lẹ̀ dáadáa pàápàá nípa ìgbéyàwó ẹ̀ tẹ́lẹ̀ àti ọkùnrin olóore tó pàdé báyìí níbi tí ayé ti ń dùn fún jomi ẹja lọ. aleykum salaam wa rahma. alhamdulilayi shukran. ẹ káàbọ̀ sí agbègbè wa o. ẹ kú ilé o ṣàbá yín dáadáa o. yes o. tá a bá ń sọ nípa gbajúgbajà olórin muslim lénìí àwọn pàtàkì ni alhaja mujidat tí wọ́n ti làmì lákàrà látara iṣẹ́ tí wọ́n ń ṣe tí ọlọ́run ní kí ayé mọ̀ wọ́n ọlọ́run gan mọ̀ wọ́n àlábì gan náà fọwọ́ sí i tá a bá ń sọ nípa mujidat ẹni tó gbé wàbí láyé tàbí jáde several years ago níbo lẹ ti bẹ̀rẹ̀ tani gan ọmọlúwo ni. adúpẹ́ fún ọlọ́run. ẹ ti ẹ̀kọ́ fún ni wọlé mọ́lẹ̀ mọ́ pé ilé orin la wá ilé orin la wá. kòǹgá ọwọ́ kòǹgá ọmọ dákújẹ́ ìṣe kòǹgá ire wàbíláì tàòfíìkì dákújẹ́ ìṣe kòǹgá ire mo tún ti dé lọ́jọ́ òní ọba ńlá ńlá ṣáà ni ẹ o ẹlẹ́tìgbọ́n gbọ́rọ̀ ẹ dàkúntẹ́ tí kò gbọ́rọ̀ mi òdeyẹ ọ̀kìnládé òfìjọba gbogbo ẹ̀yẹ allah tèmi náà ládé alihamudulilayi atúlẹ̀mí àsìbúná lọ́lọ́hún tó fún mi àsìbúná lọ́lọ́hún tó fún mi ní ìmọ̀ ni mo làwà ní mọ̀ náà sí. káṣó tí ń kọrí tẹ́lẹ̀ ni àbíbi sí di dízà dáa tí ní ọ̀pọ̀ mo ní àánú àwọn èèyàn ṣẹ́ fún mi kọrin pé ó nẹ́kun orin gan o oníbùn orin gan ló máa kọrin in that is your talent gbà kan àwòkọ bí mo ṣe lọ sí ọdún fani next rehearsal ní bá lọ bá ọ̀gá mi yes sir ó ní mo nẹ́bùn orin o ó ah. ní mo mọ orin kọ ọtẹ kọ́kọ́ rẹ́rìn rẹ́rìn rẹ́rìn ṣé ìyẹn aláàjì Táíwò azan ògògó wọ́n ní ẹ̀sán ó ní mo nẹ́bùn orin ó ní mo mọ orin wọ́n bá rẹ́rìn ó ta ló sọ pé mo ní àwọn náà ọ̀gá àwọn èèyàn sọ pé ọ̀gá mi à ẹ̀ ń pé ẹni tẹ́mi mọ́ ni producer tó máa produce orin fáwọn olórin èmi ò mọ̀ pa orin o but òun ló máa sọ pé yóò mọ orin kan bóyá òun orin kan bó ṣe pé Alhaji wa Bọ́lájí Bello fún mi ní ọdún yẹn nìyẹn so that was nineteen ninety nine so bí Bọ́lájí Bello dẹ̀ ṣe jẹ́ wọn Alhaji Bọ́lájí Bello dẹ̀ testify pé ah yeah she is good she can go with music wọ́n ṣàfihàn ní courage ọ̀rọ̀ ni ṣé mo lówó tí mo lè fi ṣe album pé because ìyẹn ló lè yá o tó máa lè tẹ̀sán mi di star bá ní òkè no problem máa sọ fún àwọn parents mo dẹ̀ sọ fún wọn wọ́n dẹ̀ fún mi lówó yẹn bá a ṣe ṣe ìsìláàmù gbè mí ẹ bá mi dúpẹ́ àsálà tún gbé mi mo dúpẹ́ fàlàó mo dúpẹ́ fọlọ́run mi bíṣà kọ́dígà yẹn akinasfa tá a ṣe gbogbo ẹ̀ ọlọ́run dẹ̀ fi àṣẹ sí because nasfa member ni mí so àwọn nasfa dẹ̀ tẹ̀wọ́ gbà fàtàwọn náà ṣe lọ́ọ̀ṣì fún mi nígbà yẹn and they really did so well mo tún fọ opportunity dúpẹ́ lọ́wọ́ aláàjì wa abdullahi akébọ̀dé àti aláàjì azeez tí wọ́n jẹ́ nasfar missioner lọ́wọ́lọ́wọ́ ọba àti aláàjì abdulateef bello wọ́n ṣe dáadáa pẹ̀lú mi nígbà yẹn náà tẹ̀ tí mọ̀ pé máa jẹ́ nǹkan kan so wọ́n ràn mí lọ́wọ́ pẹ̀lú owó pẹ̀lú èèyàn everything nasfar ni mo lò tẹ́ǹtì wọn chí ẹ̀ wọn ọgbà wọn ni mo ti ṣe lọ́ọ̀chì yẹn nígbà yẹn so that was how I started. initially he joined àwọn yín kákọ̀dùrì ẹ lọ sí ẹ lọ sọdún fún ẹ fẹ́ máa ṣe tíátà ẹ wá jíjọ kẹsàn án lọ bọ́kà pa ọ̀gá ó ní mo lẹ́bùn òní ọ̀gá yẹn ó dẹ̀ fààyè lẹ̀ láti irú ẹ̀ ni ògo to you. wow wow ifa ogogo jẹ́ yàn kan jẹ́ pé to me or to everybody. to you and to everybody àti kọ́tà wo mọ̀ ń pa ẹ̀. to me is a one in million ọ̀gá ni wọ́n bàbá ni wọ́n ẹ̀gbọ́n ni wọ́n ọ̀rẹ́ ni wọ́n ìdí tí mo fi sọ pé ọ̀rẹ́ ni wọ́n ni pé wọ́n máa ń bá gbogbo wa interact bẹ́ẹ̀ ni pé ẹgbẹ́ ni wa wọ́n máa ń jẹ́ ká free ẹ̀rọ ní báyìí láti bá wọn sọ̀rọ̀ gbogbo ìṣòro tẹ́ bá gbé dọ́dọ̀ wọn wọ́n máa dá yín náà ní dá yín lò he has listening ear wọ́n máa kọ́kọ́ listening sí yín náà. táwọn àṣàlò ògùn. yes wọ́n máa wọ́n kóyàn mọ́ra gan in fact èèyàn gidi èèyàn pàtàkì up till today we are like family friends because relationship tí wọ́n fún mi nígbà tí wọ́n mọ̀ pé màá jẹ́ ọ̀kọ̀ọ̀kan yẹn ó ti jẹ́ kí like àwọn ọmọ wọn ó ti jẹ́ kí n like ìyàwó wọn so I'm best friend to his family. Wow. so. then ìgbà tí wọ́n yàgbà sínú orin ṣé ẹ̀ padà sọ́dún fámọ́ ni àbẹ́kú stick sórí ń gbà yẹn. ẹ nígbà tí mo ti yàbàrà sí iṣẹ́ orin yẹn tí ọlọ́dẹ ti fi á mi sí i tí kò pẹ́ tí kò jìnnà tọ́nà fi fi á mi sí i so èmi ò padà lọ ṣe fíìmù mọ́ ní ọdún fàbọ̀ mo máa ń lọ síbẹ̀ láti lọ kí wọn láti fẹ̀mí ìmoore hàn títí di èní yìí. àbájá kó tó di pé orúkọ dé tí ògo dé ǹjẹ́ tiẹ̀ láǹfààní pé ah, fíìmù fẹ́ tẹ́lẹ̀ mo ti àṣìdí orin ẹ jẹ́ ní tiẹ̀ lọ gbàmọ̀ sí lọ́dọ̀ lágbájá kí lọ gba ìmọ̀ lọ́dọ̀ bí alágbájá ayé múná lọ́dọ̀ ní iṣẹ́ orin rárá o rárá torí wípé kò sẹ́ni tó kọ́ mi torí pé bí mo ṣe bẹ̀rẹ̀ nígbà yẹn níṣe ni wọ́n gbà bẹ́ẹ̀ ni pé mo ti ń ṣe tipẹ́tipẹ́ at least one blight of fit gbogbo ayé fi mọ̀ mí was uh, there was my second album. kò jẹ́ yóò la àkọ́kọ́. kò ń ṣòun la àkọ́kọ́ islam gbé mi ni àkọ́kọ́ so ọdún kejì ni mo ni mo ṣe one blight of fit táyé dẹ̀ ti tẹ́wọ́ gbà so ìgbà tí mo dẹ̀ ti ń ṣe lọ táyé ti ń tẹ́wọ́ gbà mi ò lọ bá ẹnì kankan. so lẹ́nìí ẹ sọ pé ẹ̀yin ní báyìí mo ti kọ́ ṣe orin rárá o mi lè sọ pé ẹ̀yìn ẹni báyìí ni mo ti kọ́ṣẹ́ orin ṣùgbọ́n mo gba gbogbo aṣíwájú mi ní ọ̀gá. ẹ ti ẹ gbérin lẹ́yìn rí. rárá mi ò gbérin rí mi lè kọ́ṣẹ́ rí lọ́dọ̀ anybody ṣùgbọ́n mo gba gbogbo wọn ní ọ̀gá àti aṣíwájú. ṣùgbọ́n àwọn tẹ̀lé ní pẹ́pẹ́ abẹ́ in entertainment world today ọdún fáwọn ní orírun yín. bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ni ẹ ti bẹ̀rẹ̀ kí ẹ̀bùn orin náà fẹ́ ọmọ olówó. ọkì ní nasfa torí nasfa ni mo ti kọ rẹ ok náà ti discover mi. ẹni tó wá sọ fún yín ọ̀rẹ́ yín ni àbúrò yàrá ẹ̀ kan ń pàdé ń bẹ̀. no just member ni gbogbo wa jẹ́ oríṣi. àwọn member yẹn ń gbà ẹ̀ tó ń rí ah, obìnrin yìí kí ni relationship yìí lè ní ṣẹ̀ṣẹ̀ ń ríra ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀. ẹ a máa ríra lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bó tẹ̀ ṣe pé èmi ò dọ́pọ̀lọpọ̀ mímọ́ mọ̀ wọ́n ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ṣe máa ń rán mi lẹ́yìn pé mo jìdá àwa láṣẹ lọ́ọ̀ṣì fún ẹ nígbà yẹn àwa tá a sọ pé mo dẹ̀ máa embrace ọ pé ẹ ṣe máa ẹ ṣe sà I still appreciate them to a date. ẹ sọ lẹ́kọ̀ọ́ pé àwọn NASFAT àwọn ni wọ́n bá ń ṣagbátẹ̀lú ẹ̀ ọgbà wọn lẹ́lò tẹ́ǹtì wọn lẹ́lò ǹjẹ́ owó tẹ pa lọ́jọ́ yẹn báwo lẹ́yìn tí. èmi náà fún lówó mi o wọn yọ nǹkan kan nínú owó mi o gbogbo kan tí wọ́n ṣe yẹn wọ́n kàn ṣe láti fi ràn mí lọ́wọ́ pé kémi náà fi dìde so ti torí báyìí mọ́ mi ṣẹ̀ṣẹ̀ kú mm. so gbogbo wọn kàn dìde mọ́ mi láti ràn mí lọ́wọ́ pé à ọmọ yìí dẹ̀ normally ní NASFAT unlike me eh, they, they, they love the way I dress ẹ mọ̀ àwọn èèyàn ti fi dressing mi notice mi ní NASFAT pé à ọmọ yẹn máa lo àbáyá gan ọmọ yẹn máa wọ jàlámì àgọ so àwọn èèyàn máa ń bá mi ṣeré gan people love me so ó jẹ́ káwọn èèyàn tètè notice pé àwọn chidà àwọn ọmọ mi kọ́ so àwọn èèyàn tún dìde sí mi so wọn gbowó lọ́wọ́ mi ọ̀gbẹ́ni tèmi ó gbogbo tí mo pa lọ́jọ́ yẹn èmi ni mo kó wọn béèrè kankan lọ́wọ́. the music tí ẹ lò ọ̀rẹ́ mi kọ́kọ́ ṣe tó jẹ́ maiden album mi ẹnìkan ló kọ́ fún yín ni ẹ̀yin náà lè tó pọ̀ torí. èmi ò kì í parọ́ o èmi ní eléyìí tí mo tò pọ̀ dáadáa nínú ẹ̀ ṣùgbọ́n aláàjì bọ́lájì bello àwọn náà ní eléyìí tí wọ́n tò mọ́ fún mi. tó producer yín yes nígbà tí ògo ti mú yín mọ́ra ẹ̀sọ́ wọn nù ẹ̀ta wọn ẹ̀jọ́ ṣe náà. àtọ ìfà títí di èní àṣìjọ ṣe. gbogbo gbogbo sí nàìjíríà wọn canada ló wà wà lẹ́yìn iṣẹ́. èmi travel mò ń lọ mò ń bọ̀ àjọ ríra àjọ communicate àjọ sọ̀rọ̀ àjọ sọ̀rọ̀ dáadáa ìfà àtọ̀rẹ́ tó dáa ni wá. then put all together lẹ́ni like how many years lẹ ti lò nídìí orin báyìí. I can say twenty-five years. Nídìí orin. Tí mi ò bá fi kú rárá rárá rárá. So, eh, as well as twenty-five years ni yes I àṣe no àdúrà làwọn islam gbé mi làwọn kan ṣe ní ní nineteen ninety nine wow yeah so wow. at least twenty four years ah, yeah. adẹ̀tí ń kọrin ká tó ṣe album yẹn jáde. okay okay then in twenty four years hmm. kí ló ti rí ṣé ó bẹ́ẹ̀ ló ṣe rọrùn ṣá for somebody who is coming up. wàá alhamdulilayi rabbil alamin èmi ò kì í parọ́ so far so good mi ò lè sọ pé ojú mi rí tó àwọn ọmọ ní ojú àwọn rí tó ojú mi rí rè because tí èèyàn bá ní seventy percent of good tí bàjẹ́ dẹ̀jẹ̀ thirty percent a lè zero bad yẹn pé at least ire ni mo rí yes so ire ni mo rí o torí pé látìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin lọ́nà ti dìde ìrànlọ́wọ́ fún mi ló ti. Lo fi àwọn èèyàn ṣúgbà gbà ni mo ti máa ń ráwọn èèyàn daṣọ bóra bò mí so títí di èní yìí tí mo dẹ̀ bẹ ọlọ́run ọba kó má ṣe wá àánú ẹ̀ lójú mi látìgbà ni mo ti bẹ̀rẹ̀ oore lọ́lọ́run ti ń ṣíjú àánú wò mí tí mo ti bẹ̀rẹ̀ orin lọ́lọ́run ti ń ṣíjú àánú ẹ̀ wò mí so gbogbo nǹkan díẹ̀díẹ̀ tí mo rí lọ́nà gẹ́gẹ́ bí challenges i don't see it as challenges because mo rí nírìí normal thing téèyàn bá fẹ́ràn nǹkan tó ń ṣe To bá rí the other side of it o kò ní fún ẹ ní headache you keep moving so and challenges mo dẹ̀ rí um, bad She understand ire ni mo rí jù. alájà ẹ ká wò báyìí pé àwọn róòmù dẹ ní fún àwọn tó ń bọ̀ lọ́nà nítòótọ́ èrè lójú ó máa ń rí ìyẹn lè máa rí pivot mo máa láwọn ìgbà kan tó jẹ́ pé ẹ máa rí as a very difficult time in this on on a time going. yìí well àkọ́kọ́ ni pé nǹkan tó jẹ́ kí n sọ pé rẹ ni mo rí ni pé ẹ mọ̀ pé mo sálẹ̀ kọ pé àwọn challenges tí mo rí mi rí as big deal. bẹ́ẹ̀ ká ṣe ẹ̀ torí àwọn tó ń wí ìwé ìjọba. àkọ́kọ́ ni pé kò ń jẹ́ kéèyàn free láti live life tó wish láti live ní ìsìn bóyá o like láti máa jẹun ní búkà àbí o fẹ́ wọ bìkọ́ ọkọ̀ ìfẹ́ ra nǹkan wàá fẹ́ wò pé ah star ni mí àwọn èèyàn máa rí mi ah àwọn èèyàn máa sọ pé ah àwọn èèyàn máa sọ pé ten nǹkan tí mo rí tó rí lè dùn mí jù òun ni wípé tí nǹkan bá ṣẹlẹ̀ sí artist let me call it artist mi ní sọ pé olórin àbí onífìm generally àwọn ayé máa ń tètè rí wọ́n máa ń wá ṣe bí ẹni pé àwọn nìkan ni kinní yẹn ń ṣẹlẹ̀ sí wọn ò kí ń fojú general wò pé èèyàn bí ẹlẹ́ran ara ti tà wọn ni wọ́n ṣé you understand ọmọ ọmọ ń fẹ́ dá òṣòwò àdólé wọn lórí bí ẹni wípé they are bad or they are always this and that ọ̀hún kí n rí nírì ìjẹ́ èèyàn pé gbogbo èèyàn ló ń ṣe nǹkan yẹn ṣé ìyọ̀dọ̀ sá pé we are all human ọ̀hún kí n rí so ẹ mọ̀ like now bóyá maybe artist kan bóyá ó bímọ ọmọ kú ni wọn á ló ti fi ṣògùn òkìkí wọn á ló ti fi ṣògùn kinní kan bóyá artist kan òun àtìyàwó ẹ̀ jà ni àbọ̀wọ̀n àtọkọ ẹ̀ jà wọn ni àwọn ń gbélé ọkọ wọn ti sápẹ́lẹ̀ ọkọ bó ṣe máa ń ṣe ni ṣáwọn nìkan nírú nǹkan báyẹn ń ṣẹlẹ̀ sí ṣé you understand so àwọn nǹkan yẹn ni mo but èmi máa tètè zero mind ni pé hmm, it's normal and i i i live my life ṣe mọ as in i'm a person tó yẹ pé èmi ni mo nira mi mo máa live life mi tí mo bá ti wò ó tí mo pé ṣó please ọlọ́run tó dá mi ṣó please ànábìwá mọ́mọ́ sálàsálà tí mo bá ti feel lọ́dọ̀ àwọn méjèèjì mo ti free mo ń lọ nìyẹn so mi kì í gbọ́ wọ́n ní wọ́n pé àbí pé èèyàn ṣe so mi ò rí as big deal torí pé nǹkan anybody, bá sọ sísì mo bá ti ní ìdáláre lọ́kàn mi ó ti tán so then another thing tí mo tún rí as a challenges but tọ́nà tètè yọ mí tí mo fẹ́ share torí àwọn tó ń bọ̀ bọ̀ lọ́nà ni pé iṣẹ́ orin àbíṣẹ́ tátà nìkan ò ṣe jókòó tì láì má ní nǹkan míì téèyàn ń ṣe ó máa ń sọ̀yàn dálágbe ó máa ń sọ̀yàn dolóṣì èèyàn ó máa ń sọ̀yàn dẹni tí ó wà responsible. iṣẹ́ orin nìkan gbogbo tó mọ̀ sí àbí tíátà yes but when you have other things doing ó máa help ẹ because people will respect you then tíṣẹ́ orin yẹn àbí iṣẹ́ tíátà yẹn bá mówó wọlé fún ẹ other things ẹ máa máa support ẹ nígbà tí ò bá rí òde eré lọ ṣe understand but téèyàn bá jókòó tì nìkan ó máa ń fẹ́ tètè gbaṣọ iyì lára èèyàn so káwọn èèyàn má ṣe mistake yẹn so káwọn èèyàn make sure pé is a very good job is a very good job iṣẹ́ àpọ́nlé ni iṣẹ́ yìí ni iṣẹ́ tí mú ni mo bá mọ̀ joyè mọ olórí orílẹ̀-èdè iṣẹ́ tí fún ni lápọ́nlé ní ti ń gbéni ga ni ṣùgbọ́n bó ṣe yára gbéni ga náà ló yára já ni bọ́ tí o bá ti mọ nǹkan tó kàn. bó ti yá wa tá a bá ní ká mú Wàsíù Àyìndé ká fi sample níbi àbí ká mú Pasuma àbóṣùpá ṣé bí àwọn méjì mẹ́ta tí mo sọ yìí ǹjẹ́ ó ṣe fún un láti mú nǹkan mímu nǹkan tó ń ṣe. kò ṣe pé ìjọ ṣe ṣe pẹ̀lú engagement wọn tó ń ṣe tó ń dàgbà. kò ṣe pé ìjọ ṣe ṣe fún wọn láti mú nǹkan méjì mọ́ ọ mú nǹkan méjì mẹ́ta mọ́. so kò ṣe kó orin yẹn nìkan là ń tà á ní. alájùwà wàsáìdè wọ́n ní ọgbà màálù wọ́n ń ta màálù wọ́n ní bakery wọ́n ń ta bread Anjola bread wọ́n ní ibi tó ti ń ṣe coffee Only a lot of things. business enterprise. yes likewise alhaji wa ẹ eh, Saheed Òṣùpá likewise alhaji wa bọlá. kálẹ̀ kábàkáfà kó tó ọ̀dọ̀ rẹ ló wà o ẹni o bá tilẹ̀ ní lẹ́nu ọ̀rọ̀ bí mo ṣe lé ọlọ́run dákun jẹ́ ń bà á bí mo ṣe fà á ọlọ́run jọ̀wọ́ mi ó tó bí mo ṣe ń lu yàrá bìdàkùn jẹ́ ọdún ọ̀yẹ́.

in fact mi ò mú látara ẹnì kọ̀ọ̀kan funny enough àwọn ilé mi ò kì í ṣe aláfẹ́fẹ́ yẹyẹ bàbá mi ẹni tó kàwé gidi ni wọ́n likewise my mom iṣẹ́ tíátà gọ̀gọ̀ ló wù mí but torí pé àwọn òbí mi ò kì í ṣe aláriwo wọn lọ́dún fáàrí yes iṣẹ́ tíátà yẹn ló wù mí ṣùgbọ́n nígbà yìí bá sọ fún mọ́ mi pé mo fẹ́ máa hard mọ́ mi á ní irọ́ o àwọn ò láìkẹ́ kíníkan ò láìkẹ́ anything ariwo dáàbí máa sọ nígbà yẹn pé nǹkan tó bá fẹ́ ṣe jẹ́ kó ṣe bọ̀ mọ́ mi ò gbà but after so many years mọ́ mi kú so bí mọ́ mi ṣe kú wọ́n á sọ fún dáàbí pé mo dẹ̀ ṣe láìkí iṣẹ́ yìí o dáàbí mi dẹ̀ fún mi nígbà yẹn pé kí n lọ ṣe bí mo ṣe jọ ẹ̀ ọjọ́ yẹn wọ́n ṣe interview fún Alhaji Hasan Ogogo Taiwo lórí TV bí mo ṣe mú nọ́mbà tó fi sílẹ̀ nìyẹn mo bá pè wọ́n dẹ̀ àtẹ̀sí mi dáadáa bọ́n ṣe ní kí wọ́n bá wọn lọ́fíìsì yẹn mo ṣáà lọ mo bá àwọn eh, aláàjì Táíwò Hasan Ògòǹgò mo bá aláàjì Yínká Quadri mo bá aláàjì Láre Abbey Láre mo dẹ̀ bá eh, aláàjì wa Kaka so àwọn mẹ́rẹ̀ẹ̀rin dẹ̀ ṣe dáadáa sí mi gan bí ẹni pé wọ́n ti máa ń then I was so young ọmọ kékeré ni mi at least gba I mo say I was just nineteen years old so wọ́n dẹ̀ ṣe dáadáa sí mi wọ́n welcome mi wọ́n sọ procedure wọn fún mi pé màá gbà fún ọmọ mo dẹ̀ ṣe ṣe mo mo dẹ̀ join wọn nígbà yẹn gbà tí mo join wọn yẹn was eh, àwọn set yẹn then was ọpẹ́yẹmí ayéọlá then eh, fúnkẹ́ akíndélé bísí ọmọ lògbàlògbà wà ahead of us báwọn náà wà bẹ the eh, spider àti tóyọ̀sí àwọn tó máa ń kọ́ wa nígbà yẹn nìyẹn yes tóyọ̀sí adésọyà Yeah. then ṣáì balógun gbogbo wọn lájọ wà ní ọdún fanigba yẹn gbogbo àwọn tájọ ṣe yẹn tó dẹ̀ ṣe dáadáa sí mi gan but ní torí pé mi láì tata yẹn mo tún lọ sí NASFAT mo tún lọ mo máa lọ sí àsàlátù NASFAT nígbà yẹn bó ṣe di ní ọjọ́ kan nìyẹn àwa fẹ́ ṣe fíìmù ní NASFAT bó ṣe máa kọrin sí fíìmù yẹn ẹni tó yẹ kó kọrin fún wa kò bá wá ọmọ à ń wá ẹni tí ó mọ orin yẹn tó kọ mí ní èmi mọ orin yẹn kọ ọ̀bọ̀ mi mo fẹ́ ṣe ń kọrin tẹ́ bá ní ẹni tó lè kọ máa kọfẹ bí mo ṣe wá kọfẹ nìyẹn ni ò gẹ́gẹ́ ni mo jí dá ọmọ ọkọ náà bó síbẹ̀ kó kọ̀ wọ́n ní mi ìmọ̀ kọ́ ni mo mọ̀ bí ṣàyẹ̀fún mi kọ́rin ni mo dẹ̀ bọ́ sí stage mo ṣe kọ́ nìyẹn bàtà wá ṣe tán àwọn èèyàn wọn so people were like have you been singing ṣé o ti ń kọrin tẹ́lẹ̀ ni ah kí ni ọmọ nínú ah ó ní talent orin o lọ́ máa kọrin o kíní kan kìíní kan so gbogbo ọ̀nà nìkan míì tí wọ́n ṣe. kí wàá ní méjìlá tó ń ṣe. kí wàá ní. méjìlá tó ń ṣe. ah Mujidat jẹ́ oníṣòwò aláṣọ ìgbàlódé jàlámíà guinea lace lóríṣiríṣi mo máa ń lọ sí Dubai mo máa ń lọ sí Dublin mo máa ń lọ kó àwọn ọjà mi wá níbẹ̀ lóríṣi mo máa ń taṣọ mo máa ń ta drink wholesale distributor ni mi fún Coca-Cola and Pepsi and Biggie so mo ní àwọn nǹkan mi fún mo tún ti ní nǹkan míì tí mo tún ń gbèrò láti ṣe báyìí. Ma, kí ẹ tó rí pé bí ọlọ́run ní kí wẹ̀ kó là mí làkà báyìí initially ṣé èyí ti ẹ̀rọ kó lè tó báyìí. mi ì mọ̀ pé ó lè tó báyìí mo máa ń bẹ ọlọ́run pé kó pọ̀ bọ̀ mi ì mọ̀ pé ó máa yá báyìí bẹ́ẹ̀ náà dẹ̀ ni mi mọ̀ wípé ó máa tó báyìí ṣùgbọ́n nígbà tó ti wá tó báyìí mo tún nígbàgbọ́ kó tó máa jù báyìí lọ inshallah bi kudratullah. bẹ́ẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ gbére tí eh, kò lọ́lọ́ anybody tálẹ̀ náà tí ẹ máa wò káyìí ní àwòkọ́ṣe ni tí mo ń tẹ́lẹ̀ rẹ̀ nídìí orin tẹ́ ń kọ yìí. ah tí bá sọ máa fọ́ nìkan sí i o <laughs> ṣọlá ní sè. <laughs> really. yeah. kì í ṣe olórin mùsùlùmí. èjì òwúrọ̀ in fact tẹ bá wo pattern orin mi àwọn ẹlòmíì gan máa ń bí mi. sorry to cut you short. mo máa ṣe wábi láì Taofeek ẹni tí ẹ mọ̀ kó sọ wípé Bọ́lájí Bello ló ṣe Islam gbé mi ẹni tí ó ṣe tó produce èjì òwúrọ̀ which is Tolu, Fáforà Ìbàdàn ló ń gbé òun ni ó produce Wafilai Taofeek mo wo èjì òwúrọ̀ yẹn báyìí mo wá wo producer yẹn mo wá rí náà bẹ̀bẹ̀ mo wá pèké bẹ́ẹ̀ ṣe produce èjì òwúrọ̀ òun ni mo ṣe fẹ́ kẹ́ bá mi produce rẹ̀. tẹ́tẹ̀ wá rí wọn nìyẹn láwọn láti ìjọ ríra rí láti ní ẹ̀ṣẹ̀ pàdé ìṣọ́lá nísìn. no but nígbà tí mo wà ní studio yẹn producer yẹn pè é pé in fact ó fọ́ ni èèyàn kan láìkó orin ẹ̀ o ó dẹ̀ trace mi wá pé òun fẹ́ kí n produce orin tó dàbí ọ̀pá funny enough she is an Islamic singer so we spoke then on phone. tẹ bá lónìí ìgbìlẹ̀ máa sọ fún mi. I'll tell her I love her so much she is my role model. <laughs> so let's talk about her academic background àwọn ilé ìwé lẹ́nu. mo lọ sí Army Cantonment Secondary mo lọ sí Army Children Primary School mo lọ sí army cantonment secondary school mo dẹ̀ lọ sí ọbáfẹ́mi awólọ́wọ̀ university. Ifẹ̀ ìmọ̀ wo lẹ́yìn sí jáde níbẹ̀. course wo lẹ ṣe. international relation. army ni dáàdi yẹn ni jẹ́ pé primary army secondary. Eh, gẹ́gẹ́ bí ọmọ army. soldier ló wà soldier ló ń dábàá. cid ni dáàdi mi àbúrò wọn ni army. gẹ́gẹ́ bí ọmọ ọmọ cid agbófinró ah, ọmọ ọmọ ẹ̀gbọ́n soldier hmm. grown up yín bá lọ yìí rí. wọ́n ọ̀dọ̀ dáàdì mi ni mo òun ni mo kọ́kọ́ gbé pẹ̀lú mọ́ mi just as I said there. so dáàdì wa dẹ mo sọ wípé àwọn òbí mi ò ń ṣe aláriwo wọn èèyàn tó wà lẹ́nàdì ni wọ́n sọ̀rọ̀ kí fẹ́ èké so ilé wa all wà discipline gan ọmọ get inside ní gbogbo wa ṣùgbọ́n nígbà tí mọ́ mi kú she understand òun ni mo lọ gbé lọ́dọ̀ àbúrò dáàdì mi tí yẹn jẹ́ àmì. bẹ́ẹ̀ni tó a rí freedom a freedom bẹ́ẹ̀ mi rí much freedom because àwọn náà èèyàn kókókó òun ni wọn mi rí freedom because but the only different thing ni pé when my mommy tó bá ti sọ pé i don't want this wọn ò fẹ́ nìyẹn and nothing more but àwọn yẹn máa fún yín ní freedom of can choose nǹkan tẹ́ bá fẹ́ so àwọn àwọn labour beat. yes tá a bá ń sọ nípa tá a bá ń sọ nípa Mujidat Wabilahi Taofeek kò sí báyìí ń dárúkọ Dámilọ́lá. of course yes. Baba Beji, yeah. how did you meet? Well, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé mo jẹ́ èèyàn kan tó believe nínú ìṣòwò gan mo dẹ̀ jẹ́ ọmọ kan tí ò kì í jókòó ti iṣẹ́ ẹyọkan láti kékeré mi náà ni mo ti máa ń bá mọ́ mi ṣe business here and there so nígbà tí mo ṣe Islam gbè mí yẹn ni mo ti ní shop tí mo ń ṣe ìgbà yẹn láyé ní video club ṣẹ̀ṣẹ̀ rìn so money video club gbà yẹn mo ń ta recharge card wholesales gbà yẹn ni phone call ṣẹ̀ṣẹ̀ jáde so mo ń ṣe phone call yẹn náà níbẹ̀ bọ̀ ìgbà yẹn èmi àti alájà kìkì mariam ó ṣèdíṣe orin láti pàdé lásù láti pàdé yeah ìgbà yẹn wọ́n ṣe course kan ní lasso irs so èmi náà ṣe course kan ní lásù political science nígbà yẹn so mo wá ní shop síbẹ̀ la máa ń ṣe fídíò kan mo gbà yàn síbẹ̀. abẹ́gi abẹ́gi àmì. abẹ́gi kan mo ní ṣọ́ọ̀bù <laughs> so mo gbà yàn síbẹ̀ so ọjọ́ yẹn ọmọọṣẹ́ mi ò wá tètè wá ṣe understand mi ò dẹ̀ ní much láti ṣe mo kàn fókè kémi náà jókòó ti ṣọ́ọ̀bù yẹn so bàdà jí múmi dàmọ́lá ṣe wá síbẹ̀ ni wọ́n á make phone call so bọ́n ṣe wá make phone call ó wá ń wọ voice mail wọ́n tún bèkè ó tún wọ voice mail mo wọ́n ti ń bínú kí ni ẹ ti bí wọn nínú pé eléèkọ́ ah, jẹ́wọ́ àwọn jẹ́wọ́ àwọn ni meanwhile èmi ti ṣàìsàn pé àwọn ẹ̀pẹ́ nìyí máa ń kọrin so wọ́n ṣe wá ó ṣàwọn voice mail bàtọ́ wá ṣe tán wá ní èlò lọ́wọ́ àwọn onímọ̀ àwọn ikọ̀ máa lọ wọ́n ní wáyé pé àánú òkè jákà mú ní ẹ máa wọ̀rí mo ní ṣèbí voice mail ló wà wọ̀ mú ní ẹ máa wọ̀rí wọ́n wá ní rárá o pé àkíjẹ́ ah, ah, káwọn sọ mọ́ ẹni ní ara ṣíwájú wa náà ní ara ọ̀gá wa ní so tí n bá fi owó yẹn sílẹ̀ fún yín kò pọ̀ jẹ́ máa wọlé. ẹ náà ẹ lè ṣe album already. ẹ mo ti ṣe Wablahi Taofeek nígbà yẹn wọ́n polówó mm. Wablahi Taofeek gan-an mm, lọ́wọ́ wọ́n ti fẹ́ rèlè dẹ̀ máa sọ́kàn wojú mi ni wọ́n ní Mujidat Wablahi Taofeek mo ní bẹ́ẹ̀ ni ọkọ̀ pé Rukayat Bashiri mi gbogbo ọjọ́ máa rìn lọ́kàn tó ní àwọn ọmọ tó dúró sí ibi Haúsá yẹn àwọn ọmọ tó dúró sí ibi Haúsá yẹn. <laughs> okay so they were together níjọ́ yẹn àwọn ọkọ̀ tí wàá join ni okay you don think call. Yeah, okay. Yeah. Àwọn okay. jókòó sínú mọ́tò. Okay. Sàlájì bọ́lẹ̀ make mẹ́kọ̀. Okay. Sọ́kàdé àwọn ah, ọmọ tó ń polówó nínú fíìmù àfíṣkò yẹn tó dé sí Haúsá yẹn wá ògbó ọkọ̀ ọ̀rọ̀ yẹn ah, ah so that was how we became friends. Okay. Náà ah, wàá padà wá ní láti wá gbèsùmọ́ yín. <laughs> No, ọ̀rẹ́ wọn ló tiẹ̀ wá. Ó yà ẹ̀ sọ ẹ fọ́n sórí yẹn. Nígbà tí wọ́n rí mi yẹn gàtọ́rí mi yẹn mọ̀ àwọn náà kó sáà jẹ́ ọ̀fọ̀ àwọn fọ́. <laughs> so wọ́n ti wá sọ fún meanwhile any tí wọ́n pè tó wọ voice call yẹn hmm. ẹni wá pè padà pé ẹnìkan any any òun lórí fóònù ìgbà kan kan máa ní aláàjì and mi dàmí lọ lánàá mo ní bọ̀ wọ́n ti lọ wọ́n wá ní ẹ̀ẹ́ pé ṣé ọmọọṣẹ́ ẹ̀ ní ẹ̀yìn mo ní rárá sà mo náà kọ̀ wá mẹ́kọ̀ ní ṣọ́ọ̀bù mi ní wọ́n ní ah dẹ̀ láìkí voice mò ń gbọ́ yìí o ṣé mo lè wá wọ́n á ní ṣé o lè lè pé ṣé o lè fún mi nọ́ọ̀bẹ mo ní rárá sà bọ̀tẹ́ bá fẹ́ rí mi ẹ lè rí mi true aláàjì mú mi Dámilọ́lá àwọn ni òkè òkè Dámilọ́lá mú ẹ dáadáa mo ní bẹ́ẹ̀ ni sàn àwọn ni òkè so ìgbà tó máa di ìrọ̀lẹ́ ọjọ́ yẹn àwọn méjì kọ̀ jọ wá bá mi ní ṣọ́ọ̀bù <laughs> tó bá ṣe dé ní ṣọ́ọ̀bù yẹn ni à dẹ̀ lákẹ́ gan-an you are very pretty girl alájà mẹ́fà ni à ṣòro òkùnrin ṣé bẹ́ẹ̀ mo kọ́kọ́ rí ẹ ṣé bẹ́ẹ̀ mo kọ́kọ́ wá sọ́dún ẹ wá ní ẹ ṣó tòsí ẹ ni báwọn méjì ṣe dá aláàjì ló yá ẹjẹ èmi ni mo gbé ọ̀rẹ́ wọn yẹn wá ní èmi mo gbé ẹwà máa jẹ aláàjì dáadáa dáadáa èmi náà ní mọ́tò èmi náà ní mọ́tò. <laughs> so taking him home you know settling down to a fam a family báwo ló wẹ̀ báwo ló ṣe báwo ló ṣe lọ́ngbà náà. bí mo ṣe sọ yẹn that was how it started so èmi náà dẹ́ gbà àjẹjọ bẹ̀rẹ̀ ọlọ́dẹ níkọ́rọ̀ wa kójọ wò nígbà náà so àṣeyàwó ọlọ́run fi ọmọ àlùbáríkà jíǹkì wa so kọ́lọ̀ kó bá wa dà wọ́n lágbà káwọn náà bí tiwọn ká bá wọn tọ́ so the relationship was so smooth good and blessed bọ́ṣẹ́ mọ àwọn èèyàn bóyá kí n sọ pé nígbà yẹn èmi kéré pé kí lọ sọ pé nígbà yẹn náà aláàjì Dámilọ́lá náà fi àìgbọ́n bọ̀ because oníkálukú ti realize mistake ẹ̀ so àwọn èèyàn náà kó sí wa láàrin àwọn èèyàn náà sọ ìṣèyí ṣọ̀hún àwọn èèyàn náà ń sọ yẹ́ra dẹ̀ tó fi bíi kọ́ sọ pé Dámilọ́lá ti lọ́ọ̀fù ìyàwó ẹ̀ jù because ìyàwó ẹ̀ ti lọ́ọ̀fù ìyàwó ẹ̀ jù rẹ́ dẹ̀ ni o ó máa máa ṣe ṣìná o ó máa máa kóbìnrin o ẹ mọ̀ àwọn èèyàn náà wọ̀ wá láàrin but before ká tó realize ẹ̀ relationship eh, ìjà uh, yẹn ti go far de Alhaji Damilọ́lá ti fi eh, pé kíní ìjẹ ọkùnrin àbí kíní inú fùfù wọn ti sáré lọ fẹ́yàwó mi so nígbà táwọn fámìlì dẹ̀ fẹ́ try láti settle ẹ̀ did court wedding èmi ò tiẹ̀ mọ àwọn èèyàn kan sọ fún mi ni so which tíyàwó yẹn dẹ̀ gbége pé ọ lè ọba settle ẹ̀ èmi máa ṣèyí ọmọ lẹ́gbẹ̀ẹ́ kan ni o legal wife lòun ìyàwó kíríkan lòun and èmi náà dẹ̀ wà leonard mo mọ nǹkan tí ó túmọ̀ sí i cannot fool myself kí n lọ ṣe ìyá ọmọ lásán níbi tí mo bímọ mẹ́rin sí so ó jẹ́ kí n gbà wípé bí ọlọ́run ṣe kọ ìrìn àjò àwa méjèèjì nìyẹn to be kind-hearted kéèyàn máa ṣàbòsí aláàdì mumi try gan-an pé kíjà yẹn settle he did all his best he did all he could all try gan-an wọ́n gbìyànjú pé kíjà yẹn parí wọ́n sa gbogbo apá wọn nígbà tí wọ́n realize mistake wọn but ìgbà tó kàn máa realize mistake yẹn sí ó ti late eh, àwọn kankan wà tó yẹ pé kò ṣeé túnṣe mọ́ so but lójú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó dàbí ẹni pé wọ́n bẹ mújì mújì ò gbẹ̀bẹ̀ àbí mújì ní inú líle mi ò ní inú líle kò dẹ̀ kí ṣe pé wọ́n bẹ mújì mújì ò gbẹ̀bẹ̀ àwọn ẹlòmíì ó túmọ̀ sí àwọn ẹlòmíì pé torí pé Muji ti lówó tó pé no I married him when he was nothing àwọn èèyàn lè rí pé star ni wọ́n nígbà yẹn wọ́n lè pé wọ́n ń lo mọ́tò àfi tálàjì Dámilọ́lá náà bá máa fi tí wọ́n bá ní sọ tòótọ́ àná láti Dámilọ́lá tèmi mọ̀ nígbà yẹn kò kí kò kí wà lọ́tàn láti sọ tòótọ́ ìgbà tí mo meet Alhaji Damilọ́lá i was i as in mo wà okay dáadáa so mi kì í béèrè owó lọ́wọ́ wọn in fact ìyàwó tí ò mówó ọbẹ̀ béèrè tí ò mówó ìjẹ béèrè ni mi i did everything myself so ìgbà míì náà kàn máa sọ pé gbà gbà ìgbà tó máa sọ pé gbà ni mo gbà so èmi àti wọn jọ fìfẹ́ lò ní kò ṣe pé bóyá pé arówó lọ́wọ́ ara wa àbí pé kinní kan àbí pé kinní kan la ṣe understand so kò ṣe pé gbà tí mo ti lówó lọ because gbà tí ò lówó lọ́wọ́ ni mo fẹ́ àmọ̀dẹ̀ nífẹ̀ẹ́ nígbà yẹn ṣe understand ànígbà tíjà ṣẹlẹ̀ láàrin ìwà ìgbésí ayé àwa méjì tún ti dáa jùgbà tí a fẹ́ra lọ so mi rí anything tí o but nǹkan tó dùn èmi jù tó dùn èmi jù ó ní pé he did court wedding kò dẹ̀ ṣe court wedding fún mi mi bímọ rí mi ìfọkọ rí nígbà tí mo fẹ́ so ó dẹ̀ lọ fẹ́ lómi tó ti bímọ bímọ rí síbì kan ó dẹ̀ ṣe court wedding fún which means pé ó respect ẹ mo rí gẹ́gẹ́ bí ìyànjẹ mo rí bí slap mo rí bí ẹni pé mi ò gbọ́n mo wùwà àgọ̀ mo, mo fi gbogbo ọkàn mi fẹ́ ẹ nílànà àgọ̀ because people nígbà yẹn làwọn èèyàn kan bí mi pé ṣé ò ṣe court wedding nírọ̀ ni ah bó ṣe lajú tó ń gbà yẹn ah bó ṣe ṣe kíní kan tó so ẹ̀ ṣe court wedding ẹ mọ̀ mo wá wo ẹ báyìí and I asked for it then mo sọ fún in fact part of condition tí mo gbé because àwọn kan ti bímọ rí fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀. before you came into his life. yes àwọn kan ti bímọ fún dáadáa dáadáa so mo condition tí mo gbé ni pé èmi wàá ṣèyàwó bọ̀ kò ṣèyàwó fẹ́ nìkankan so condition tí mo gbé pé wàá ṣèyàwó fẹ́ mi wàá fẹ́ mi ní ṣe lọ́kà ni mo dẹ̀ máa ṣe court wedding ó dẹ̀ accept but nígbà tí àsìkò àti ṣe wedding mo ti lóyún gbà yẹn so bó ṣe sọ fún mi pé kí n jẹ́ kóun fi inú mímọ́ fẹ́ mi pé tí mo bá ní dandandandan kóun ṣe kọ́tọ̀ ẹ̀dùn màdá pé mo so òun mọ́lẹ̀ pé bọ̀ tóun bá fẹ́ mi pẹ̀lú ọkọ̀ pé màá rí pé òun máa lo ìfẹ́ òtítọ́ pẹ̀lú mi which I believe him and I trust him. and he did so, to a certain. yes kí ó jẹ́ ti pé àwọn èèyàn kọ́ mi ẹ̀hẹ́ so kí ni ẹ wá dùn mí pé èmi ni mo kọ́kọ́ béèrè fún náà ó dẹ̀ sọ pé kò ṣe báyìí ó lọ bá àwọn pẹ́rẹ́ǹtì mi àwọn pẹ́rẹ́ǹtì mi náà láì wọ́n ní mùjídà gbàgbé ẹ̀ kí ni ìtumọ̀ nǹkan tó ẹ̀ di muslim ni wá so àfàdé ni jẹ́ kó free filẹ̀ so mo dẹ̀ gbà so wáyé tó wá ṣe fẹ́ lò mí so èmi náà wá gbé ní condition pé ìṣẹ́dá kó o ṣe kọ́tù ẹ̀dìn fèmí náà ọ̀ kò dissolve kọ́tù ẹ̀dìn tó ṣe so ìyàwó ẹ̀ dẹ̀ sọ pé láyéláyé in fact to be kind deed ẹ mọ̀ pé wọ́n bá wa parí ìjà gan mo mọ̀ kan tíyàwó ẹ̀ ṣe àìmọye pé gbogbo ẹ̀ but you know ìjẹ́ obìnrin nìyẹn mi rí as big ẹni obìnrin ló máa tara ṣe understand torí pé ibi téèyàn sí ẹlẹ́dẹ̀ wọn àbẹ̀ kò bá mi nínú ilé ṣé you understand kò bá mi nínú ilé so ó lè jẹ́ pé tó bá bá mi nínú ilé ó lè má fẹ́ so nǹkan tó dẹ̀ ti mu tó fẹ́ nǹkan tó fẹ́ òun nìyẹn so lè pa ó ti ń bọ àwọn máa di méjì no tóun bá bá nílé òun ò ní gbà ṣe understand so èmi ò rí as big èmi rí nírí pé kádàrà ṣẹ lórí àwa méjèèjì. you moved on. báwo de wá ní àárín nísìn ṣé ẹni sọ̀rọ̀ <laughs> communication. ẹ ẹ nígbà tí òun ló kọ́kọ́ ṣèyàwó gẹ́gẹ́ bí gbogbo ayé ṣe mọ̀ ìgbà yèmí dẹ̀ máa ń ṣe dáadáa sí i because gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ pé èmi mi ò rí challenges as big deal mo máa tètè gbàgbé and move on so mo ti rí i níbi pé nǹkan tó ṣe yẹn tọ́lọ̀ ò bá fẹ́ kó ṣe é kò ní ṣe é sọ́nà fẹ́ kó ṣe lóye sómi rí as big deal bó bá yẹ ó sì máa bá mi sọ̀rọ̀ dáadáa èmi náà dẹ̀ máa bá a sọ̀rọ̀ so adem a máa ń ṣe dáadáa síra wa rẹpẹtẹ but mo discover pé tíyàwó ẹ̀ bá notice ó máa máa ṣe blablabla mi ì dẹ̀ fẹ́ dalé ẹ̀rù mi ì fẹ́ dalé ẹ̀rù so mo try láti avoid nǹkan tó lè break home ẹ̀ again àbí tí ò ní fún ní happiness nínú marriage so but like nígbà tóun tóun bá ṣe nǹkan pẹ̀lú ìlànà ẹ̀ mo máa ń kí n máa congratulate ẹ̀ tó bá pè mí so but I did my whole wedding after almost nine years after gbàtí àjà òun ṣe tiẹ̀ bóyá a year or two years after so èmi ṣe tèmi after nine years I was even expecting him to congratulate me but he did not so mo mo mo mo ẹ kí kínú ẹ dùn pẹ̀lú mi at least ó yẹ kí ó wò pé èmi náà need happiness ó yẹ kínú mi dùn so mo dẹ̀ rí pé ó bold as in nothing nothing so. ẹnẹ rẹ bùn. that is the way you want it. then the kids of kò sí ẹgbẹ́ ṣe ẹ̀sùn ọmọ wọn ní ọ̀dà tí wọ́n bá ti wọ̀ òkúta ti wọ̀. èmi ò gbà kò kí ṣòro tèmi mú jìdá tù. now òkúta owó ọjà tèmi òkúta ọdẹ ní ìwọ lágbára Ọlọ́run because láti gbà tèmi àti ẹ tá ti di pass mi mi kò wù mí kí n remarry mi àìmọye àwọn èèyàn tó wish láti fẹ́ mi but i don't want it mo remarry nígbà tí ó wù mí kí n remarry ṣe understand àti nígbà táwọn òbí mi kọ̀ fún mi in fact tó bá jẹ́ ìdàkà tèmi gan ni i don't want to go into any other marriage again ṣe understand so òkúta owó because àwọn ọmọ yẹn nígbésí ayé tiwọn láti live hmm. àwa òbí nígbésí ayé tiwa láti live nǹkan táwọn òbí kàn gbọdọ̀ mójútó ni pé ká má yẹ kí life ti wa àbíjà àti tiwa kó affect àwọn ọmọ mi ìgbà àwọn ọmọ mi jókòó rí kí n rojọ́ bàbá wọn fún wọn mi ìdẹ̀ sọ̀rọ̀ bàbá wọn láburú fún wọn rí wọ́n ní good relationship iṣẹ́ ọdún sáà even till now even till now so òun bóyá òun sọ̀rọ̀ mi láì dá fáwọn ọmọ ẹ̀ bóyá kò sọ I don't know but èmi I'm not that kind of a person ṣé you understand so àwọn ọmọ máa live life wọn àwa náà máa live life wa ẹ má yẹ ká máa parẹ́ pé ọmọ ọmọ ọmọ tí ọkùnrin yẹn bá kú àwọn ọmọ yẹn máa ṣayé wọn táyà kóbìnrin náà ló kú àwọn ọmọ yẹn máa ṣayé wọn so they will live their life so àwọn ọmọ ní life tí wọn láti live. so the lucky man in your life now. oh gosh. sáà lẹ́yìn pàdé. alhaji abdulhakeem adewale adesina kudos to you i love you so much. Wow. His name is Alaji Abdulakim Adewale Adesina. He's from Ishagam. Uh, eh, British ni London based ni He's a very calm guy. Oh, he's a ṣe social media person. Kò dẹ̀ kì He's a very cool man, lovely, kind, in fact kí ọlọ́run ọba àdúrà mi ní kọ̀kọ̀ àti ní gbangba ni pé I want to stay with him for the rest of my life. So kí ọlọ́run bá kó gbà bẹ́ẹ̀. Kí kó má gbà lọ́wọ́ mi. Kí kó má gbè mí náà lọ́wọ́ ẹ̀. Kí ọlọ́run bá kó yọ tó ká kádàrá pé ẹ̀mí àkímù ò ní gùn tẹ́lẹ̀. Kó wọ láìjẹ́kànṣe ẹ̀ kó wọ́n lànà tó ọmọ tó kó jẹ́ kẹ́mi ẹ̀gùn kó dàgbà kó darúgbó tó bá tí kò bá sí nínú àkọsílẹ̀ pé ẹ̀mí abdulhakeem adéwálé adésínà máa kú mo tún fi àkókò ìbẹ̀ ọlọ́run báyìí láyé pé kó jù ọ́ kó jẹ́ kẹ́mi ẹ̀gùn kó fà láfíà ló kó má lò gbèsè ayé ẹ̀ nínú ìnira because i want to spend the rest of my life with him he's a very nice and kind and lovely man tó bá kádàrá pé kó wá wọlá yẹn kó jẹ́ kẹ́mi ẹ̀gùn kó lò nínú ìdẹ̀kùn nínú ọlá nínú owó tí gbogbo ọlá tó ní ò tó torí ọlọ́rẹ ni aláàánú ni olùfọ́nsìta ni kí ọlọ́run wọ ọlá èèyàn tó jẹ́ kó tún bá mi bùkún kó bùkún kó bùkún ọ̀là ìbí ànábà mọ́ ọ̀sán bá jẹ́ pé mi ló wá kádàrá pẹ́mi mi ò ní gùn mo tún fi oṣù ramadan yìí bẹ́ ọlọ́run bá ó jọ kó jẹ́ kẹ́mi mi gùn kí n dàgbà kí n darúgbó kí èmi àti abdulhakeem kájọ dọjọ́ alẹ́ i want to stay with him pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kí ọlọ́run kó ṣe abdulhakeem ní ìdùnnú àtayọ̀ fún mi dọjọ́ alẹ́ kó ṣe èmi mujida náà ní ìdùnnú àtayọ̀ fún abdulhakeem títí dọjọ́ alẹ́ because i love him so much do you know why i love him alájàkín love àwọn ọmọ mi gan ó love àwọn ọmọ mi bí ẹni wípé òun ló bí wọn ọmọ mẹ́rin ni mo bí ọmọ ẹyọ kan ṣoṣo ló bí kí ọlọ́run kí ó bá mi kó fi ọmọ àlùbáríkà mo ti ní mi ìfẹ́ bímọ mọ́ but ó wù mí kí n bímọ fún un kọ́nà ọba kó ṣe nírọ̀rùn kó ṣe nírọ̀rùn kó ṣe nírọ̀rùn mo fi inú àwẹ̀ tí mo wà yìí mo fi bẹ ọlọ́run ọba mo fi ẹni tó fẹ́ràn jù bẹ ọlọ́run ọba àlá fún èmi àti abdulhakeem ní ọmọ àlùbáríkà ọmọ ìdùnnú ọmọ aláyọ̀ tó máa bára kalẹ̀ because i want him to have more ó tọ́jú àwọn ọmọ mi bí ẹni pé òun ló bí in fact nǹkan tó jẹ́ kí n kọ́kọ́ nǹkan tó jẹ́ kí n ní kí n gbà láti fẹ́ ẹni pé orí àwọn ọmọ mi gangan ló ti bẹ̀rẹ̀ àtàkì tí bá mi sọ̀rọ̀ mi ò gbà fún but ó kàn take àwọn ọmọ mi up ó kàn ṣe many things fún àwọn ọmọ mi àwọn ọmọ mi ti rí admission láti last year tí ẹ pé mi mọ́ pé ó yẹ fẹ́ ṣe tàwọn méjèèjì papọ̀ pé ha ṣágbára mi gbé báwo mo ṣe máa gbẹ̀rẹ̀ pọtẹ́mọ̀ ó kàn dé lọ́sọ̀kan orúkọ and ó dẹ̀ take àwọn méjèèjì up ó dẹ̀ ṣe nǹkan tọ́nà ń ràn lọ lórí wọn there was a time àwọn ọmọ mi pè mí lọ́jọ́ kan pé àwọn fẹ́ gbowó oúnjẹ àbílákì ni kọ́ máa pè mí mọ́ pé òun ni kọ́ máa pè pé òun lòun máa máa ṣe everything for it's just too kind it's just too kind kò wá kí n ṣe mí nìkan ló ń ṣe bẹ́ẹ̀ sí o gbogbo ẹni tó bá mọ abdulhakeem bó ṣe máa ń ṣe fún wọn nìyẹn tí abdulhakeem bá gba owó iṣẹ́ ọjọ́ kan ọ̀rẹ́ ẹ̀ fi ẹjọ́ sùn mí pé ọkọ ẹ ti làwọ́ ju kìlọ̀ fún àwọn tó bá gba sálárì àwọn òun àtàwọn ọ̀rẹ́ ìtọ́jọ gba á tún máa fún wọn àwọn yẹn máa máa náwọn níṣòro á lè tún máa fún wọn lówó ṣe fọ́jọ gba ni. akéèmọ̀ máa sọ pé kí la mú ayé tá a bá kú lọ́la ń kọ́ ṣafẹ́ mu lọ ni tó bá wà ní àkáǹtì òun ó kàn máa dúró síbẹ̀ ni ṣùgbọ́n tóun bá fi dun èèyàn nínú èèyàn ò ní gbàgbé o he love making people happy even if he take in tó bá take care láti deny ara ẹ̀ ó máa make àwọn èèyàn happy kí ọlọ́run bá kó bá mi fún ní ẹ̀mí gígùn ayọ̀ ìdùnnú àti àlàáfíà Abdulhakeem I love you so much. so yawa any something big is, very, is coming very soon. kí ni ìkọ́tọ̀ big yìí. album ni album oríṣiríṣi but káwọn èèyàn máa ń miscut mi ẹ mọ̀ pé Mojido kì í búyàn àní ẹni bá dẹ̀ wò rìn àjò mi dáadáa mi ì sọ̀rọ̀ nípa marriage mi rí àbí nípa breaking home mi rí mo dẹ̀ tún fi àkókò yìí sọ fún gbogbo e, àwọn olólùfẹ́ wa nílé lóko lájò pé Alhaji Mumy Damilọ́lá ò ṣèmí o èdè àìyedè ṣẹlẹ̀ láàrin wa àdẹ̀rí parí torí pé ọlọ́run ti kádàrà pé ibi tí a máa bá ìrìn àjò àwa méjèèjì dé nìyẹn àwọn fámìlì àwa méjèèjì ló ṣe ọmọlúàbí wọn fẹ́ ká yà ṣùgbọ́n gbà tó dé séèdì kan àwọn náà rí i pé ọlọ́run ló ní ohun gbogbo so kò kí ń ṣèyàn burúkú sí mi èmi náà dẹ̀ kí ń ṣèyàn burúkú sí i ẹlòmíì ní ṣó ká Mùjídà pẹ̀lú ọkùnrin ní ìjà yẹn ò ṣe tán capital no kò ká mi pẹ̀lú ọkùnrin kò dẹ̀ ká mi má lè ṣé Mùjídà ká pẹ̀lú obìnrin ní ìjà yẹn ò ṣe tán ẹ má wádìí mọ́ ibi tó lọ sọ pé relationship yẹn máa dé òun ló jókòó sí kò kí ń ṣe ẹni bí sí mi and i'm sure pé mi ò kí ń ṣe ẹni bí sí because mo máa ń gbọ́ kó máa ń sọ̀rọ̀ mi dáadáa èmi náà dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ láburú rí a lè jọ láṣepọ̀ a dẹ̀ lè jọ má láṣepọ̀ anyhow bí ọlọ́run bá ṣe kọ́ la ṣe gbà. but musically wọn kọrin náà kọrin ọ̀nà wọn nígbà fi support him in your career ah, as a ah, musician. of course ó support mi dáadáa láti mú mi dáadáa support career mi dáadáa èmi náà dẹ̀ support career wọn dáadáa because nígbà tí mo kí tó fẹ́ wọn mo ní producer but ìgbà tí mo ti fẹ́ wọn náà ti sọ fún àwọn producer mi pé àwọn làwọn máa ń dùn iṣẹ́ ìyàwó àwọn so àtìgbà ẹ̀dẹ̀ náà ti ń dùn iṣẹ́ mi so iṣẹ́ yẹn náà kún ìrìn àjò iṣẹ́ yẹn náà ó ó kún nǹkan tó máa ń fàjà ṣe understand bóyá kí kí iṣẹ́ tèmi káwọn èèyàn ti káwọn èèyàn ó ní bẹ́ẹ̀ mọ́ mi fẹ́ gbogbo ẹnu sọ̀rọ̀ káwọn èèyàn ní iṣẹ́ tiẹ̀ ló ń tà jù iṣẹ́ ìyàwó ẹ̀ ló ń tà jù ẹ ọ ṣe máa fún ìyàwó ẹ ìyàwó ẹ lówó tó ju tiẹ̀ lọ bóyá wọ́n ń fẹ́ ni ṣé understand bọ̀ gbogbo ẹni tó ṣe irú ẹ̀ ó kó kọ́ lọ́ọ́ mo fà wọ́n sí. nínú sáwọn tó ń ṣe pé sínú industry ni. good ṣé inú ìjọ yín ni. bẹ́ẹ̀ ni inú ìjọ wa ni wọ́n wà tí gbogbo wọn dẹ̀ ṣe jẹ́ ọ̀rẹ́ mi títí títí di ọjọ́ èyí torí pé mi Mújìdá tó kì í gbẹ̀sùn mo máa ń fi ẹ̀san fún Ọlọ́run ọba mo máa ń fìjà fọ́lọ́run ọba. alága you did one thing nígbà amọ́rọ̀ Damilola wọlé ojú yóò korò ọkàn yóò bàjẹ́ you started with all smiles painting this man kí ni nǹkan tí tó because most àwọn broken homes bí obìnrin yẹn kó lè bẹ̀rẹ̀ sí gbé ọkùnrin yẹn ṣe pé alo ah mi jẹ kí ló how how how are you different kí ló mèrè wa. àwọn èèyàn máa ń ní mo different and I know I'm different I know so bọ́ọ̀lù ṣe dá èmi nìyẹn kò kí ṣe sí Dámilọ́lá nìkan àìmọye àwọn èèyàn tó máa ń ṣẹ̀ mí tó máa ń expect kí n react mo kàn wípé ọ̀nà kan èmi nídà pé I don't know how to revenge I don't know how to revenge but láti kékeré lọ́nà ti dá mi nídà ẹni tó máa ń fa nǹkan lọ́nà lọ́wọ́ I live my battle fún ọlọ́run bá mo dẹ́ pé ọlọ́run máa ń jà kọjá bí mo ṣe lè jà so nígbà tó lọ́ọ́ bá dẹ̀ tí wàá gbé ìjà ẹ̀dá so ìjà kí ni wọ́n fẹ́ jà the moment i spent with him compared to the moment i spent outside kíní méjèèjì ò ní regret mi regret pé mo fi sílẹ̀ so mi dey regret pé mo fẹ́ torí pé mo bí àwọn ọmọ àlùbáríkà níbẹ̀ mi dey regret pé mo fi sílẹ̀ torí pé ọlá mi ò dúró ọlọ́run tún bọ̀ dọ́bọ̀ rẹ mi ni so kí ló fẹ́ mú bànújẹ́ wá fún mi. as in oh. this mansion yíyá tó ní mi mú bẹ́ẹ̀ mo tún ní ibi tẹ́ gbà kọjá ní títì ni o kò tún kí ṣe bẹ́ẹ̀ ní títì mo tún ní mí ní títì ọlọ́dẹ ti ti ṣe mí lọ́wọ́lọ́wọ́ so kí ni wọ́n fẹ́ bí. ìdí orin náà ni àbí ibẹ̀ ti sọ pé ẹ ṣáà ń já sí ìjà sọ̀rọ̀ àjá àjò. ìdí orin àti ibi bísínẹ́sì mi gbogbo ẹ rọra wọn lọ́wọ́ gbogbo ẹ rọra wọn lọ́wọ́ òun ni ṣe understand so kí ni mo fẹ́ bínú fún kí ni mo fẹ́ jà fún ọlọ́run ọba ni mo máa ń fọ ohun gbogbo sílẹ̀ fún mi ò ṣépè fún rí mi ì dẹ̀ ní ṣépè fún so mi ì dẹ̀ ní bad moment at all mi ì ní bad moment in fact mo lè sọ wípé <laughs> eh, kí kí ayé má ṣe mí gbọ́ o kálájì Dámilọ́lá má dẹ̀ ṣe mí gbọ́ when I was with him àwọn èèyàn wa àwọn èèyàn ẹ̀ àwọn èèyàn wa wọ́n shock mi mọ̀ gan-an wọ́n pin mi down gan wọ́n pin mi down gan oh my god lọ́gbọ́n wọ́n shock me. ojú mi rí tó i don't want to talk but ṣé mọ̀ mo mọ̀ mo mọ̀ pé aláàjì mú mi dámọ́lá nífẹ̀ẹ́ mi gan i know but nǹkan tó kàn dùn mí ni pé ó jẹ́ káwọn èèyàn ẹ́ńtà òun gan ṣé mọ̀ pé nǹkan tọ́nà bá ní kò ní ṣeé ṣe náà kò ní ṣeé ṣe torí pé ọlọ́run sọ wípé ó máa ṣeé ṣe òun náà ni so mi regret ẹ torí pé ìlọsíwájú ń bá mi bá mi bá mi bá mi and àwọn èèyàn máa sọ pé many people don't believe in, in second marriage and I don't believe in it as well but to be honest I love my husband so much. this new husband yes right? I never knew I can I can love a man again Me believe pé mo lè nífẹ̀ẹ́ ọkùnrin bẹ́ẹ̀ but he is a kind of man tí mo wish láti fẹ́ irú ọkùnrin tí mo bẹ̀bẹ̀ fún tí mo tọrọ fún tí mo wish láti fẹ́ òun ni so I love everything about him so he gives me joy so kò sí ó ṣe mọ̀ pé irú nǹkan báyẹn kò lè jẹ́ kí I don't have past Me, ní past because kò lè jẹ́ kí n rántí past mi. alájà bẹ́ẹ̀ sí wọ́n á ń kí wọ́n lọ́tún yìí ẹ̀ ń kí wọ́n lọ́sìn yìí ìyẹn alájà blakim ẹ lọ sọ pé ìgbéyàwó àkọ́kọ́ àwọn ọ̀rẹ́ ló dàrú how do we guide this how are you going to guide this. ẹ mo sọ mo sọ lẹ́wọ́ pé mi ò kàn kí fẹ́ fi gbogbo ẹ̀ sọ̀rọ̀ tọ́rọ̀ fún adébẹ̀rẹ̀ mo máa sọ mo sọ nǹkan mo tẹ báyìí bí mo ṣe bẹ̀rẹ̀ yẹn mo ní bóyá kí n sọ pé ọmọ kékeré tí mo jẹ́ nígbà yẹn àbí kí n sọ wípé àìka nǹkan kún tó aláàjì mú mi dàmúlà because ọ̀rọ̀ tẹ̀sílẹ̀ kó máa ń surprise àwọn táwọn èèyàn bá bèrè ẹjọ́ lọ́wọ́ mi pé ẹ kíni kan mo máa sọ pé wẹ́ aláàjì mú mi dàmúlà ní ẹ̀bí tiwọn èmi mú jìdáàt náà ní ẹ̀bí tèmi àwa méjèèjì lájọ wà at first. so kò sẹ́ni bọ̀dì tán lè dálẹ́bi àbídálẹ́ ó máa ń ya àwọn èèyàn lẹ́nu gbọ́ pé kánẹ́lómi ni ó máa ń ya olódùkú lọ kọ́ mẹ́kọ́ mi no i don't do that kò sí ni kò sẹ́ni tó pé nílé ayé dábìlélò bá ṣẹ̀ mí ní ọ̀nà ninety nine kí n ṣẹ́ lọ́nà kan èmi náà ti ṣẹ́ ṣe ọdún sáà dèpòdépò kò sẹ́ni bọ̀dì tó lè grade bá a ṣe ṣẹra wa àfọlọ́hún ọba àlá ṣé you understand so alájàmílọ́lá dáa kò sẹ́ni tó pé tán ó lè níbi tí ó kù sí bọ̀ ó dáa ṣé you understand but nǹkan tí mo fi praise Akeem ni pé for someone to have luck for second marriage ó ṣọ̀wọ́n gidi gan that is number one fún ọkùnrin láti nífẹ̀ẹ́ ọlọ́mọ kan ó ṣọ̀wọ́n gidi gan kó tún wá rí ọmọ yẹn gẹ́gẹ́ bí ọmọ ẹ̀ ẹ jẹ́ ká gbé òṣùbà Danzaki fún irú ọkùnrin bẹ́ẹ̀ tí ó ń tọ́ ọmọ lọ́mọ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀. so ìbéèrè mi ni pé ìbéèrè mi bèrè ni pé paul fẹ́ gáìdì ọkùnrin tó dáa báyìí. táwọn. tí ọ̀hún tún ní ah! fíńgà wọn bíi àkọ́kọ́. in fact tẹ bá rí ẹ̀rí pé mi ò announce wedding mi post làwọn èèyàn rí nígbà tí mo dẹ̀ invite àwọn èèyàn ọ̀rọ̀ tẹ̀sán láwọn èèyàn sọ pé ẹ Muchida kí ló dé tó tó invite eh, àwọn èèyàn kò yẹ kó invite àwọn èèyàn kí ló mú ní àwọn èèyàn mi ò bá sí mi i don't have bad people i don't have good people because i'm not bad as well and i'm not good hmm. mo ní mi ò invite wọn torí pé wọ́n nífẹ̀ẹ́ mi mi ì dẹ̀ invite wọn torí pé mo nífẹ̀ẹ́ wọn ṣùgbọ́n mo invite wọn torí pé aṣọ iyì lájọ jẹ́ fúnra wa so for the fact pé they are bad doesn't mean pé àníjọ ṣe mọ́ for the fact pé i'm bad ò sọ pé àníjọ ṣe mọ́ a máa ma manage ara wa ni. She understand? And I'm not saying they are bad because to me they are not bad. So mo ti mọ bí tí mo ti kọsẹ̀. So tí mo dẹ̀ ti ṣe àtúnṣe nísìn tó yẹ pé ọlọ́run ọba ò ní jẹ́ kí irú ẹ̀ kó tún ṣẹlẹ̀ àbí kó tún wáyé mọ́ aláìbí ànábọ̀ àmọ́mọ́ sàlàsàlà Akeem is my cage Akeem <laughs> ò dẹ̀ kí ń ṣe kò kí ń ṣe ẹni tó máa ń gbọ́ ìgbọ́ yìí kò dẹ̀ ń ṣe ẹni tó ń kọ̀ rẹ̀ kò dẹ̀ kí n ṣe socialite person bóyá kí n sọ pé pé mi àti alhaji damilola jẹ́ ẹ̀yìn ayé náà ó affect akim ẹ mọ̀ pé ọkùnrin yàtọ̀ sọ́kùnrin obìnrin náà dẹ̀ yàtọ̀ sọ́kùnrin tẹ́ bá tún fẹ́ kí n pé wọ́n bá ìyàwó ẹ̀ sùn lọ́wọ́ á ní òkè jẹ́ kó fọ́ ni kó máa gbé yòókù bọ̀ wá fún mi nílé ṣé understand nǹkan tó bá fojú ẹ̀ rè ló believe when you say someone is bad kò ń ṣe type tó máa ń believe pé someone is bad á sọ pé jẹ́ kẹ́ni ẹ̀ hùwà bad yẹn so don't tell me he or she is bad ah, ẹni ẹnìyàn ò dáa á ní kí ni òfin dáa tó bá make point tí òfin dáa á ní ṣé wọ́ pé ṣé you understand so mo kọ́ àwọn ẹ̀kọ́ tèmi náà tún fi grow in fact òun ló sì kọ́ mi tí mo bí tí mo tún fi remain nínú industry dada because ìgbà kan wà lẹ́kọ̀ọ́ ti sú mi tẹ́ pé mo fẹ́ kí ó ní no. You don't run away from your problem. You find it and give it solution. Ó so kò sẹ́ni tó bad kò sẹ́ni tí ó good but our problem is that we expect much from people. Then courtship in how many báwo ni kí ni duration ẹ. In fact duration courtship na àtàkì mi jọdún kan lọ. Ìyá. Kò tí ẹ̀ gbọ́dọ̀ kọ̀ bí a kì í ní nine months. Ṣé fan ni wọ́n yà bá o? Kò ń ṣàfà. Ẹ̀yin náà ló kò ṣe fan kò ṣe fan. <laughs> in fact èmi àti ọ̀rọ̀ wa ti wọ̀ kó tó rí mi pé ìwọ ni wá bìlẹ̀ ìtàn òfin pé ìyọkọ ló sọ fóun pé ìyàwó ẹ ló kọ wá bìlẹ̀ ìtàn fún òun nírọ̀ o bó ní òun ló kọ wá bìlẹ̀ ìtàn pé ah òun màmá ń pè orin yẹn nígbà yẹn. ṣé mo mọ̀ kó lórin kan tiẹ̀ ní. no ó mọ̀ kó lórin ni mí. mo mọ̀ pé láti wá bìlẹ̀ ìtàn fún bá dẹ̀. ẹ ẹ mọ̀ kó mi ni mo kọ. tẹ́ ń jojo India. <laughs> ibi tẹ́ ti pàdé yẹn gan ẹ dọ̀jẹ̀ lẹ́ẹ̀kan yẹn sọ fún wa ibi tẹ́ ti pàdé bẹ́ẹ̀ London láti pàdé èmi lọ sí London ni and funny enough ẹni tó yẹ kí ó ṣe gbogbo àwọn nǹkan tí mo need fún mi Akeem ló direct mi sí pé kí Akeem máa ṣe so inú wa ń bí mi ah, ẹni yìí ni mo sọ ó fẹ́ ni ló yẹ kó help me now so tákìmbá ti pè mí pò bẹ́ẹ̀ ni mo máa ń jágbe mọ́ ẹ mọ́ ọ star wa fakọ sí pé àkí ló ṣẹlẹ̀ náà ẹ kíríkọ kíkọ ẹni tó yẹ kó ṣe nǹkan báyìí fún mi kò ṣe ẹ̀yá ni à àdámẹ́ má bínú ẹnìyẹn ò ráyè ni pé mi máa ṣe fún yẹn má wọ̀rí in fact ṣé òun kóun ló gbowó lọ́wọ́ yín kò ṣe mo gbowó lọ́wọ́ yín bọ̀ èmi kàn fẹ́ assist ẹ̀ ni mo dẹ̀ fẹ́ assist nítorí mi kì fẹ́ kéèyàn sọ́fà lẹ́gbẹ̀ẹ́ mi ẹni tètè bá ti mọ̀ pé need ẹ jẹ́ kí n mọ̀ màá ṣe bẹ́ẹ̀ pé wọ́n fẹ́ mọ̀ wọ́n fẹ́ dà gbogbo assistant ẹ̀ so ibẹ̀ lèmi fúnra mi meet ọ̀pọ̀ pa irú èèyàn olè lẹ́nu yìí dẹ̀ náà ìzò ṣé mo mo travel from one place to another one country to another mo ẹ̀ ṣọ́kọ́ yẹ pé ẹni tí ó arrange kìíní yẹn lá máa pè mí pé àbáwo ah, ni o àwọn náà máa pè pé báwo ni ibo ló dé ṣòwò àkókò ṣòwò ní stress níbẹ̀ tó bá come across ẹni ẹni tí jẹ́ kí n mọ so that màá mọ bí màá ṣe rẹ́ńdà help ìgbà kan àwọn kan so from there la la bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. gbogbo ìrìn náà wò kàn pé so vacuum tí o sí tí ọkùnrin kan máa ṣe yẹn akọ sí ní ṣe ni akọ sí ní ṣe ni. ìyẹn dáadáa lọkùnrin jáde. oníkálukú wa sọ ọ̀rọ̀ ara ẹ̀. ok so orí la fi wọlé ẹja àbúrò ká sẹ́ni kára lọ́lé wa. thank you sir thank you ma ẹ ṣe àdúpẹ́ ọlọ́run adùn yín nínú bẹ́ẹ̀ ṣe ń dùn wá nínú ọ̀rọ̀ tí yín náà kò ní sọ́nà wọn bá gbogbo olólùfẹ́ àwa tẹ̀ fowó gbé wa lárugẹ tẹ dáṣírí àwa ò ní tú ọ̀rọ̀ tí yín náà kò ní sọ́nà wọn bá torí pé bí ò sẹ́yìn olólùfẹ́ wa kò sí àwa náà ẹ̀yin lẹ jẹ́ kí wọ́n rí wa bí nǹkan pàtàkì ẹ̀yin lẹ fowó gbé wa lárugẹ ẹ̀yin lẹ sọ wá di òdòdó tí gbogbo ayé ń wò ẹ̀yin láláàánú tí ọlọ́run ọba àlá tó rán sí wa ẹ ṣe àdúpẹ́ o iná ò ní tọ́wọ́ yín o ọlọ́run á máa gbé yín ga o ọlọ́run á máa bù sí yín lápò àní fi yín ṣàwátì ẹ̀ní fáwọn náà ṣàwátì lọ́la adéwálé mọ̀ọ́mọ̀ tọ́ I love you all.